Muyideen ló kúrò nínú ilé tí wọ́n kọ́ fún pé òun ò fẹ́ mọ́ o fún ara Muyideen òun ló fi ìyàwó lẹ̀ ló kọ ìyàwó lẹ̀ pé òun ṣe kí òun ò fẹ́ mọ́ o fún ara Muyideen ló kọ àgbàlá Gabriel kalẹ̀ nìkan kankan ló lé ńbẹ̀ o ló sọ pé òun ò padà síbẹ̀ mọ́ o ẹ wá mọ́ gbàgbé níjọ́ kínní àná fún ara Muyideen ló fẹnu ara ẹ̀ sọ wípé àtilé àtìyàwó òun ò fẹ́ kankan mọ́ bí gbogbo àlà wípé àgbàlá Gabriel ó ṣe mú ìdínì ní oore ni oore náà wàá dà lónìí mo kàn fẹ́ fèsì kékeré sáàrin yẹn náà fún àfáà Fọlọ́runṣọ́ tí wọ́n béèrè ọ̀rọ̀ yẹn pé mo fẹ́ káfáà Fọlọ́runṣọ́ kọ́kọ́ mọ̀ dájú wípé àwọn àwa tá à ń sọ̀rọ̀ lórí mídíà a kì í ṣe òpònú a sì kì í ṣe afọ́núfọ́ra o gbogbo alamọ tá à ń sọ̀rọ̀ lé lórí àkọ́kọ́ mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ kíní yẹn tọ́lọ́bá ni ó lè sọ̀rọ̀. ẹni ìsànú ẹni náà òun ló òun ló jẹ́ kí wọ́n kọ́lé fún òun ló jẹ́ kí wọ́n mọ̀ òun ló òun ló bá pàdé òun ló gbé wọnú àgbàlá tẹ bá wá fẹ́ jẹ́ ni ire ẹ wàá rò padà pé orí òun wá dà lónìí. àfa yìí sọ wípé tó bá yẹ pé a fẹ́ jẹ́ ẹni ó yẹ ká rò ó padà wípé oore náà dà lónìí àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tí àfa àfọlọ́nṣọ́ sọ nìyẹn o wípé agbogbo àlà ń sọ wípé àgbàlá Gabriel ó ṣe Muyideen ní oore ni ibi tí ó yẹ kí gbogbo wa ó gbé làákàyè wa lọ náà ni wípé oore náà dà lónìí ibo lórí yẹn wà à ń pariwo pé wọ́n ṣe lóore àkọ́kọ́ ìdáhùn lórí ọ̀rọ̀ yẹn ni wípé afáàfọ́ lọ ń ṣọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ láàrin yẹn ni wípé lóòótọ́ làgbàlá Gabriel ṣe Muyideen lóore ẹ ń ní káwọ wípé káti ẹ̀ wá bèrè pé orin náà dà lénìí mo fẹ́ kẹ́kọ́ di kankan mú ni pé Àgbàlá Gabriel kọ́ ló lé Muyideen kúrò nílé ẹ o Àgbàlá Gabriel kọ́ ló lé Muyideen kúrò nínú àgbàlá rẹ o Àgbàlá Gabriel kọ́ ló sọ wípé Muyideen ò lè bóun ṣe mọ́ o Àgbàlá Gabriel kọ́ ló sọ wípé mo kọ́ Muyideen kó mọ bá tiẹ̀ lọ o fún ara Muyideen ló kúrò nínú ilé tí wọ́n kọ́ fún pé òun ò fẹ́ mọ́ o fún ara Muyideen òun ló fi ìyàwó lẹ̀ ló kọ ìyàwó lẹ̀ pé òun ṣe kíni òun ò fẹ́ mọ́ o fún ara Muyideen ló kọ àgbàlá Gabriel kalẹ̀ nìkan kan kọ́ ló lé ńbẹ̀ o ló sọ pé òun ò padà síbẹ̀ mọ́ o ẹ wá mọ́ gbàgbé níjọ́ kínní àná fún ara Muyideen ló fẹnu ara ẹ̀ sọ wípé àtilé àtìyàwó òun ò fẹ́ kankan mọ́ níjọ́ tí Muyideen fẹ́ jáde nínú ilé àgbàlá Gabriel tá a bá ti ń rò ó ẹ jẹ́ ká mọ fìlà káyè kún o níjọ́ tó fẹ́ jáde kúrò ńbẹ̀ wọn ò ní kí Muyideen má máa ṣọ o wọn ò ní kó má mú bàtà Muyideen ni òdúró má ṣọ òun ni òdúró mú bàtà o wọn ní Muyideen jáde kúrò lágbàlá gébẹ̀ láì mú pínì dání Muyideen ni kò òun kó mú pínì dání nítorí ogun ìdílé tó ń bàjá ogun ìdílé tó gbé wọbẹ̀ tó ní ó má kìsà wọbẹ̀ ogun ìdílé náà ló ti jáde ló ti jáde pẹ̀lú àkìsà o so ìdáhùn fún àárín yẹn fún àfa àfọlọ́nṣọ́ tó ní pé tí gbogbo abá tiẹ̀ wá ń sọ wípé ọ̀n ràn Muyideen lọ́wọ́ Àgbàlá Gabriel ṣe Muyideen láàánú ó ṣe lóore ni oore náà wàá dà lónìí ló jẹ́ kí n fàáfàá yẹn lésì pé tó oore yẹn tẹ́ ń béèrè yẹn Àgbàlá Gabriel lòun gbẹ́sẹ̀ lóore Muyideen kò dẹ̀kọ́ ló lé Muyideen jáde òun kọ́ ló sọ pé òun ò ṣe mọ́ Muyideen ló sọ pé òun ò ṣe mọ́ oríire òun òun mọ́ pẹ́nu ilé tóun sùn yẹn kò fìtì òun pé orí ẹni lòun fẹ́ sùn òun fẹ́ lọ́mọ sùn látàn yàrá méjì mẹ́ta mẹ́rin tóun ń lò yẹn fúnra Ramuideen ló sọ pé kò yẹ òun tó òun fẹ́ padà sínú yàrá kan o fúnra Ramuideen ló sọ bẹ́ẹ̀ o fúnra Ramuideen ní ìgbà tó wà nínú Àgbàlá Gabriel kì í ṣe aṣọ kan ló ń wọ̀ kì í ṣe Àgbàlá Gabriel ló sọ Muideen dá láṣọ kan o fúnra Ramuideen ló sọ wípé kí ni òun fẹ́ padà sórí aṣọ kan tóun wọ̀ kiri yẹn pàṣọ yẹn kan ó pè òun fúnra Àgbàlá lóòótọ́ l'Àgbàlá Gabriel ló mú Muideen kúrò nínú ẹrọ̀fọ̀ nítorí pẹ́lẹ́dẹ̀ ni òun yíra mẹ́rẹ̀ fúnra Muyideen sọ pé inú ẹ̀rọ fún ẹ tó ti mú mi padà sí yẹn gangan ibẹ̀ ló wù mí tí mo fẹ́ padà sí so ìdáhùn nìyẹn fún àfa àfọlọ́nṣọ́ ẹ̀yin blọ́gà tẹ máa ń gé ẹ bá mi gé àárín yìí lásán ẹ kàn bá mi dá èsì yẹn padà fún àfa àfọlọ́nṣọ́ gẹ́gẹ́ bí nǹkan tó sọ wípé kí ni o tá a bá fẹ́ ṣe dáadáa ni náà ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí i. ẹ wàá rò padà pé oore òun wá dà lónìí. oore yẹn onítàwọn bá fẹ́ jẹ́ ni ire ni a wàá wò padà wípé oore náà wàá dà lónìí mú ìdí ni ni òdúró gbore o mú ìdí ni ni irun àìdúró gbore ló wù ní pàkọ́ ẹ̀ òun ni òdúró gba oore o Àgbàlá Gabriel olóhùn òfun lórí ẹ̀ mú ìdí ni lórun irun àìmoore ló wù ní pàkọ́ rẹ̀ ló fi sọ pé òun òdúró gba oore o àfọ àmọ tó ó tún di question kan tí mo tún fẹ́ dá wọn lóhùn. mú ìdí jáde nínú àgbàlá kò mú kíní kankan kú òun bẹ́ẹ̀ o ṣé ogun ogun ìdílé náà ni òjé ó mú kinní kankan kúrò ń bẹ àfa àfọlọ́nṣọ ẹni mú ìdí ni jáde kúrò nínú Àgbàlá Gabriel kò mú kankan kankan kúrò ń bẹ ogun ìdílé ni òjé ogun ìdílé tó ń bá tó ń bá àjà náà ni òjé lè mú kankan kúrò ń bẹ tógun ìdílé bá sìn lẹ́yìn ẹni kò yẹ kó lè kúrò nínú Àgbàlá láì mú nkankan kúrò níbẹ̀ àìní sùúrù olè wọ̀nbíà ìkánjú àìnífaradà ogun ìdílé wa ni ọba ọba gbogbo wọn òun ló ṣe mú ìdí nì ní òjò lè mú nǹkan kan kó nínú ilé náà ẹ jẹ́ ká gbọ́ kẹ́límọ̀ kan sí lẹ́nu àfáàní. Allahu akbar àgbáyé òní ẹ̀ ní dídàkudà bàbá kọ́lọ́ náà tí wàá ní àìmú nǹkan kan kú ọ̀nbẹ rírí táwọn ń rí pẹ̀lú jàlábíà tuntun lẹ́ni tí òun kankan jáde làwọn fi lérò pé àjẹ́ pé báàgì àjọ méjì ni wọ́n gbà àbí sẹ́yìn gbà wọ́n lọ́wọ́ ṣiṣẹ́ tó fi ra sọ ẹ bá wá information yẹn kún náà. ẹ jẹ́ kí mi fọwọ́ de ibi tí mo fẹ́ lò kọ́ nìyẹn ohun tí mo kẹ́sìtọ̀ kẹta fa ìbéèrè tí mo fẹ́ dá wọn lóhùn ìkà ni yín yìí ẹ wá ń jáde lópin ìgbà tí àgbàlá Gabriel Muyideen bá jáde tí n bá ń bá àgbàlá Gabriel ló kọjá lẹ́yìn ọmọ jáde tí ẹ máa báwọn èèyàn máa kọ́mẹ̀tì fẹ́ fún torí pé èèyàn ti ń sọ̀pọ́ọ̀tì Muyideen lọ́wọ́lọ́wọ́ wọn kéré. èèyàn tó máa sọ̀pọ́ọ̀tì Muyideen ni ó lè pọ̀ nítorí gbogbo wa kọ́ ló lórí ibú ẹni gbogbo wa wá ń jáde pé Muyideen bá ti dákẹ́ a máa jáde fún un ni dandan ká jáde èèyàn tó máa sọ̀pọ́ọ̀tì wa máa pọ̀ nítorí oríire pọ̀ nú ayédolórí ibú lọ gbogbo ẹni tó bá support ẹ̀ lásìkò yìí àwò irú ẹni ẹ dájúdájú pé àìsàn ọpọlọ ń ṣe nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àrùn ojú ni kì í ṣàrùn mú gbogbo ọ̀nà láàrí ẹ̀yin náà ṣàmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n máa ń jáde tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ wọ́n á ti sọ sí lọ́tún wọ́n á ti sọ sí lọ́sì àfáà mélòó lẹ́ni tó jáde tó sọ sí lọ́tún tó sọ sí lọ́sì àfáà mélòó lẹ́ni tó jáde. ẹni pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà tí wọ́n jáde yẹn náà wọ́n ti rí wípé aláìmoore irun àìmoore wà lára eléyìí irun àìmoore ń bẹ ní pàkó eléyìí ẹ̀yin àfáà méjì tẹ jáde wọ fọlọ́nṣọ́ wọ́jà ẹ̀yin àfáà méjì jáde yẹn náà tí ẹ tún ẹlòmíì support yín ẹ̀yin jáde yẹn náà àníyàn rí fi jáde àníyàn o. àníyàn kíkọ́ lè fi jáde ẹ̀yin tí ẹ dẹ̀ jáde yẹn náà ẹ gbá research ẹ fẹ́ ṣe nǹkan yẹn ní rihaha nas ẹ fẹ́ ṣe lójú ayé ni ojú ayé lẹ́yìn náà fẹ́ fi ṣe ó dẹni mélòó tó jáde tó support yín ẹ ẹ lè rí followers àwọn èèyàn ní support yín because wọ́n mọ̀ pé ẹ tẹ̀lé rọ́ ẹ tẹ̀lé jìbìtì ẹ tẹ̀lé olè ẹ tẹ̀lé àìmọ̀kan ẹ tẹ̀lé àìgbàgbọ́yé tó òun lẹ tẹ̀lé àti pé ẹ̀yin àfáà tẹ́ sọ̀rọ̀ yìí gan mélòó lògo yín nínú ayé gangan àfáà Fọlọ́runṣọ́ ṣọmọ pé mo ti mọ̀ ẹ́ tipẹ́ mo ti mọ̀ ẹ́ tipẹ́ mélòó lògo wọ gan gbà kan ló sáyé ńgbà tí owó àtakọ́ lọ́mọ tẹjọ́ ń ta tẹjọ́ ń ta síra yín ti ọgbà àti yáyá gàǹbàrí ìgbà yẹn láyé gbó ẹ náà mú ẹ bẹ́ẹ̀ni mélòó ló ń gbó ẹ mọ́ sìn ẹni mélòó ló ń gbó ẹ mọ́ sìn especially àfáà jígínní ajígínní gíní wọ́jà èmi ò tiẹ̀ rírí tí ì bá ṣe ti ti mú ìdí nìyí ló gbé ajínigbé jáde mi ò mi ò bá wọn pàdé rí mi bá fídíò wọn pàdé rí mélòó ló gbọ́ ara ẹ̀yin tẹ́ ẹ gbé mú ìdí sórí yẹn tẹ́ ẹ dúró nídòó pẹ́yìn lẹ fẹ́ gbẹ̀tọ́ ẹ̀ fún tẹ́ ẹ dúró nídòó ẹ̀yin méjì yẹn tẹ́ ẹ dúró nídòó pẹ́yìn lórí yín pé jù ẹ̀yin dẹ ní làákàyè jù ẹ̀yin ní mùsùlùmí jù ẹ̀yin lẹ̀sìn yín pé jù ẹ̀yin ní ẹni ọlọ́run ẹ̀yin lẹ súnmọ́ ọlọ́run ọba jù mélòó gan ni ìràwọ̀ ti ń bẹ lára ti ń gan mọ́ bẹ́ bá wo ìràwọ̀ tó wà lára yín lánàá kọ́ ló wà lára yín lónìí ìràwọ̀ tara yín gan nígbà tí èèyàn ń gbé ní àkárí wọ̀bọ̀ gbé wá sọ́dọ̀ ẹ̀yìn tó yẹ pé ògo o ò ṣáná ògo yín kì í ṣògo gbéra dáadáa gbéra dáadáa dáadáa náà bá gùn ti yẹn ti o ti so àwọn èèyàn ò lè support nǹkan tẹ́ ń ṣe yẹn because wọ́n mọ̀ pé rọ́lẹ̀ ń support wọ́n mọ̀ pé àbòsílẹ̀ ń support so ẹni tó wà lórí òdodo ṣáká sọ pé gbogbo àwọn tí wọ́n ń support wa yìí ṣé ká sọ pé òpònú ni gbogbo wọn ni gbogbo wọn kọ́ ló pònú náà gbogbo wọn náà ni wọ́n reason gbogbo wọn náà ni wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe àwọn ẹni tí wọ́n dáwó fún lánàá tó fojú olóore àwọn tí wọ́n dáwó fún gúngi ṣerú ẹ̀ lẹ́tún fẹ́ gbé jáde lónìí táwọn ayé tún fẹ́ dáwó fún un owó tí wọ́n dá fún lọ mùsùlùmí dá ń bẹ̀ kírísítẹ́nì dá ń bẹ̀ kódà ẹlẹ́bọ dá níbẹ̀ wọ́n dáwọ́ pọ̀ wọ́n dáwọ́ jọ ṣe lóore ni òkè náà sìn nígbà táwọn gbàrí àwọn èèyàn pọ̀ tí wọ́n dáwọ́ jọ ṣèyàn lóore ṣó máa dàbí kẹ́nìkan ṣèyàn lóore ni kò lè dàbí so gbogbo àwọn ò lè sùn síbi tẹ́yìn sùn sí yẹn àdè lè tẹ lẹjọ lẹkùn fàáyín because gbogbo wa la gbọ́n àwa dá àwa tá a dẹ dúró lórí pé má ni yóò jẹ̀bi ẹ kì í ṣe pé má yẹ kúkú gbowó fún wa kì í ṣe mùsùlùmí mùsùlùmí làwa kì í ṣe pé kankan la gbà lọ́wọ́ pásítọ̀ Gabriel but a rí i pé reality wà nínú ọ̀rọ̀ yìí náà bó tilẹ̀ ń kọjá sí wípé báyìí wọ́n àyè ṣe mistake gbogbo wa la bá wí gbogbo wa la sọ̀rọ̀ sígbà yẹn but ìgbà yẹn ló yẹ kí issue ti die down àmọ́ Muyideen ó ti gbọ́n jù téèyàn bá ti gbọ́n jù ó máa affect ẹ̀ Muyideen ti nílà káyè jù béèyàn bá ti nílà káyè jù ó máa affect ẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ kéwù lèèyàn bá mọ̀ jù ó máa affect ẹ̀ tó bá yẹ pé wèlé èèyàn bá mọ̀ jù ó máa affect ẹ̀ tó bá yẹ pé ọgbọ́n lèèyàn bá gbọ́n jù ó máa àfẹ́ tiẹ̀ gbogbo tíyàn bá ti kórè àkọ́yẹ́ pọ́ tí lèèyàn mọ́ mu jù àfẹ́ tiẹ̀ báyìí sìgá nìyẹn mọ́ tíyàn bá dẹ̀ ti mọ ọwọ́ pa jù ó máa àfẹ́ tiẹ̀ ó nìkan ó nìkan tó ń àfẹ́ ti mú ìdí nìsín ni pé ní tí wọ́n bímọ tó jẹ́ irọ́ yẹn ó àfẹ́ tiẹ̀ àìní sùúrù ó fẹ́ dolówó kíákíá ó fẹ́ jọbi aláta kíákíá gbogbo àwọn tí wọ́n dolówó lè ní gbogbo wọn náà ni wọ́n pass through one or two things kan tó débi tí wọ́n lọ ẹni kòkò tó bá máa já táwọn níbi ẹ̀ máa gbóná mú ìdí òfẹ́ kí ìdí òun gbóná ó fẹ́ tètè débẹ̀ kò fẹ́ ní farada àìní farada yẹn ló kó bá ó dẹ̀ tún wá dọ́dọ̀ ẹ̀yin àfa àti ẹgbẹ́ ẹ̀yin náà mẹ́jọ dá ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní gbé kárí ẹni mélòó ló support yín adigini adigini ó wá ń bú àfa kí ó gba gold ó sọ̀rọ̀ sí wọn ó sọ̀rọ̀ sí kí ó gba gold nítorí ọ̀rọ̀ Muyideen nítorí pọ́n sọ pé Muyideen ṣe mùsùlùmí yes kìí ṣe mùsùlùmí tí wọ́n bá sọ wọn ò ní wọn ò sì sọ náà àfáàlì fúlàní sọ ó ní Muyideen kì ṣe mùsùlùmí kẹ́lìmọ̀ tí sọ ọjọ́ tó wá sọ́dọ̀ yín odidi pásítọ̀ tó ṣe nǹkan tó tó òun wá ní òun bọ̀ wá dán ni kì í ṣe pé tó ṣó mọ̀ ń pa ẹ̀sìn inú ìdílé tó ti jáde gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé wọ́n practice ẹ̀sìn ìyá ẹ̀ tó dìyà aláṣẹ̀ látù lé ní láìláìlọ́lá ṣé àwọn gan fún ara wọn ẹ̀sìn mélòó ní bẹ lára wọn táwọn gan bá dọ́lọ̀ mọ̀ ni ó jẹ́ kí wọ́n pé làákàyè wọn wálé kí wọ́n mọ tí wọ́n ṣe bọ́ọ̀ nígbà tó ti wá sátó ẹ̀yìn tẹ́ ẹ dọ́lọ̀ mọ̀ yẹn ó jẹ́ kẹ́yìn náà lè fọ̀rọ̀ ọlọ́run bọ̀ ó jẹ́ kẹ́ lè jẹ́ kó yẹ pé kádàrá bẹ sábà bíbí ẹ̀ bọ́lọ́run ṣe kọ́kọ́ ṣe rìn ní jẹ́ ká move forward kí ló tẹ́ ẹ fẹ́ mú fún ọ tó yẹ pé n tó wà lẹ́yìn ẹ̀ náà lẹ́jà fẹ́ gbójúlé kankankankan gbọ́dọ̀ gbà wọn kì í wù báyẹn ẹ jẹ́ ká fáfà falẹ̀ ọ̀ṣọ́ ní èsì ẹ̀ kan sí kí tó máa lọ. mo fẹ́ kẹ́ gbọ́n tó fẹ́ sọ ni o. bẹ́ẹ̀ni lẹ́sàlẹ̀ akẹ́bẹ̀ kásìlẹ̀ tẹlifà àìlè. bẹ́ẹ̀ni kéèyàn ó pọ̀ kò túmọ̀ sí orí òdodo ni wọ́n wà lóòótọ́ ni lóòótọ́ lẹ sọ. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni pé ìjọ wàásù wa ló pẹ̀lú. mo fẹ́ kí ẹ mọ̀ pé lóòótọ́ ni ipe kì í ṣe kéèyàn pọ̀ èèyàn lè pọ̀ kọ́ mọ̀ sí lórí òdodo mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo àwa tá a dúndùn pé Gabriel ò jẹ̀bi ẹ̀yìn olórí búkọ́ ni gbogbo wa gbogbo wa la ní làákàyè jẹ̀yìn ìlàkàyè méjì ẹ fẹ́ fi wé làákàyè bí abẹ́ one billion kò gbé nǹkan kan náà star yẹn ò gbé star yẹn méjèèjì yẹn ò kò kò tí ì gbẹ̀yìn gan débi tẹ́ fẹ́ dé láyé bèlè pé tún fẹ́ gbìyàn pọ̀n ó tún fẹ́ gbìyàn sẹ́yìn kí n wá rí yín méjì kan dúró káwọn bí i one million tó sójú ọ̀nà kan jẹ́mi nímọ̀ pé àwọn tó dún one million yìí jẹ́ kémi náà yà bọ́ síbẹ̀ máa wá dún lẹ́yìn ẹ̀yìn méjì mí lè dún lẹ́yìn ẹ̀yìn yìí because ọ̀bọ̀ ń gbọ́bọ̀ gọ̀ pẹ̀lẹ̀ yìí gan yìí gan fúnra yín àdúrà yín ò ti gbà tán náà àfa ajígíní tó ń sọ lórí múbà ríbi tó ti ń ṣe wáàsí tó ti ń sọ̀rọ̀ fún akéwùgbà gold tó ń sọ̀rọ̀ sí bàbá akéwùgbà tó ń sọ lórí múbà pé òun ni ẹ má dáwó sí àkáǹtì òun o fún mi ìdí ni bẹ́ẹ̀ bá dáwó sí àkáǹtì òun sí fún mi ìdí ni òun á lọ kó fáwọn ẹlẹ́ àwọn ò dáná ni ṣó ti wá dá fáwọn náà báyẹn ẹni tó ti dá fún ṣó yẹ kó sọrú ẹ̀ ẹni tó wà òkè tó wà mọ́mọ́ bẹ́ta òkè ṣó yẹ kírú ẹ̀ jáde lórí múbàrí ipò òní ẹ má da omi dé sakara bá da sakara tì mí mi ò lọ gbà ń kó fáwọn ẹlẹ́yà wọn ti jẹ ẹni tó bá lájẹṣẹ́kù tó jẹun tó ṣẹ́kù dáadáa kò ní sọrú ẹ̀ kí ni mo fẹ́ náwó olówó fún kí ni mo fẹ́ ná owó fún program tí mo ṣe nínú bíbà ní last bíabí last week ẹnìkan ṣe mistakenly send five hundred thousand sínú àkáǹtì mi ẹni tó bá rí fídíò yẹn mo sọ nínú fídíò yẹn mo ní mo rí owó kan sìn o bọ mi ò mọ bówó yẹn ṣe jẹ five hundred thousand naira lẹ́ni yẹn ṣe mistakenly send sí àkáǹtì mi kẹ́ni yẹn tó pè mí owó yẹn ti lò bí àmì kan bíi seven days àbí six or seven days owó yẹn ti lò nínú àkáǹtì mi bẹ̀ kẹ́ni yẹn tó wá pè mí láti London ìpè aláàjì ẹjọ́ torí Ọlọ́run mo ṣe mistake ni mo ṣe mistake ní ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá mi dá owó yẹn padà that means pé tí ṣe mistake tí wọ́n bá send ẹ̀ sí ro tí send wọ́n ṣe mistake báyìí sí ro àkáǹtì tí ẹ ti kó fẹ́ lẹ́yà ẹ lẹ́yà ti máa fi dáná ẹ ti máa jẹ́ ẹ̀yin tẹ̀ ń sọ lórí Mohbad wípé tí wọ́n bá send tí wọ́n bá send owó mídìí sínú àkáǹtì mi máa kó fáwọn ẹlẹ́yà kí wọ́n fi dáná ni kò jẹ́ kó rí báyẹn tí túmọ̀ sí pé ẹ̀yin gangan fúnra yín ẹ̀yin gan ò tí ì yó ẹ̀yin gan ò tí ì yó so ẹ lè expect pé ibi tí ẹ tò sí ẹni káwa náà tò sí nítorí pé kí ni àwa ní ojú alójú inú adẹ ní tìta ẹ̀yin náà ẹ lọ wo àwọn fídíò tí bọ̀bọ̀ yẹn eh, Pastor Gabriel ẹ lọ wo fídíò tó ṣe ní àná àbíjẹta gbogbo àwọn ìyá tí wọ́n ti léwu lórí wọ́n dà kí mo ti post fídíò yẹn tàbí kí n padà post ẹ̀ tí n bá ṣe tán sìn gbogbo àwọn ìyá tí wọ́n ti léwu lórí tán ti darúgbó tí gbogbo abẹ́ wọn gan ti wọ́n funfun gbogbo àwọn ìyá yẹn Pastor Gabriel wá Pastor Gabriel wá dúró sáàárín wọn àwọn ìyá wa bẹ̀rẹ̀ sí ní ré wọ́n bẹ̀rẹ̀ sí ní súre fún wọ́n bẹ̀rẹ̀ sí ní súre fún wọ́n ń ṣe àdúrà fún wọ́n ń ṣàdúrà tẹ̀mítẹ̀mí tọkọtọkọ tẹ́látàlátàlá náà fi ń ṣàdúrà fún ọmọ ọlọ́mọ tó gbọ́n tí ò fẹ́ kúkú òjijì ó ya tiri ẹ̀bá rí ó tiri ẹ̀bá rí àwọn ìyá tí wọ́n àwọn ìyá láyà àwọn ìyá tí wọ́n fò lọ́sọ̀ tó ń fò lóru tó ń fò ń dájí ó ya gbé rẹ̀ sáàrin wọn pé ẹ dákun mo ti gbórí mi dé o ẹ ẹ bá ń tún ṣe o ó ní káwọn ìyá yẹn mọ rojọ́ àdúrà fóun ẹ wá sọ fún mi nàá ṣe gbogbo àwọn ìyá yẹn náà wọn mọ tí wọ́n ṣe afáfọlọ́nṣọ́ ṣùgbọ́n àwọn yáyẹn náà mọ tí wọ́n ṣe orí wọn ò pé àbí ibi táyé bá kọjú sí ọlọ́mọdé ń kẹ̀yìn síbẹ̀ gbogbo ibi táyé kọjú sílẹ̀ yẹn kẹ̀yìn sí yẹn tí túmọ̀ sí pé àti rọ́nà lọ yín ó máa pẹ́ díẹ̀ gan ẹ jẹ́ ká gbọ́ kẹ́límọ̀ kan sí sáré fún wọn lẹ́sì tó máa lọ. ẹni yìí sànú ẹni náà òun ló jẹ́ kí wọ́n kọ́lé fún òun ló jẹ́ kí wọ́n mọ̀ òun ló bá pàdé òun ló gbé wọnú àgbàlá. lọ síwájú àfa. tẹ bá wá fẹ́ jẹ́ ni mistake tẹ ṣe ní last week nìyẹn. bàbá kọ́lé ló ti yẹ ti bá àwọn ìlẹ́jọ́ pẹ̀lú wọn. èèyàn ti ń support Muyideen lọ́wọ́lọ́wọ́ wọ́n kéré. wọ́n gbọ́dọ̀ kéré wọ́n gbọ́dọ̀ kéré àfà wọ́n gbọ́dọ̀ kéré tí gbogbo wa kọ́ ló pò nù. bẹ́ẹ̀ ni lẹ́yìn sáré akébé kásìrà tẹlẹ fà áyílẹ̀. bẹ́ẹ̀ ni nà ó. kérò ọ̀pọ̀ ń bì ká kó túmọ̀ sí pé òkè tó tó mú mọ́sà kọ́. èyàn ni kéré ń bì ká kọjá pé bẹ́ẹ̀ ni dáadáa wà. àmọ́ tó bá yẹ pé orí tó bá yẹ pé lórí òótọ́ lẹ́wà ẹ máa rọ́nà àbáyọ gba tẹ́ ẹ ti sí lórí òótọ́ ní kò jẹ́ kí ẹ ti tètè rọ́nà àbáyọ ṣé bí ẹ ti lé ẹ ti lọ gba ara account number fún Muyideen ó yá ẹ jẹ́ ká wò bóyá ọjà rẹ máa tà bó ṣe tà nígbà tó wà lágbàlá Gabriel ẹ jẹ́ ká wo ọjà Muyideen yẹn bóyá ó máa tà a ní nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe ẹni tó bá ṣe ẹni tó bá ṣe ẹni kó ṣe sọ́ọ̀rì a ní kẹ́ ẹni kágbàlá kí Muyideen ṣe sọ́ọ̀rì ká dọ̀bálẹ̀ fún àrà ní ká má ga kó be àgbàlá Gabriel kò ní kó má débi tó máa dé ó betrayed man yẹn wọ́n jọ ṣiṣẹ́ fúnra wọn ni tẹ́ ẹ bá ní àgbàlá Gabriel ó gbọ́ orówó lára ẹ̀ kó sì nǹkan tó bàdé ń bẹ̀ tó bá rí nǹkan pọ́nlá lára owó tó gbà fún Muyideen kò sí nǹkan tó bàdé ń bẹ̀ ṣerú èmi náà tó bá gbérú bẹ́ẹ̀ fún mi tèmi náà bá wà ní rìcháàjì bẹ́ẹ̀ ṣé mi ò ní jẹ mi ò ní jẹun ni ọmọ tèmi náà jẹun bẹ́ẹ̀ mi náà jẹun bẹ́ẹ̀ kò sí nǹkan tó bàdé níbẹ̀ níbi kéèyàn máa wá oríire fún ọmọlàkejì kó dẹ̀ kó náà bẹ́ẹ̀ benefit nínú oríire yẹn kò sí nǹkan tó bad níbẹ̀ ààrẹ ní nǹkan tí máa yìí ṣe tó bad ó kọ́lé fún ó fún ní shop ó rajà síbẹ̀ fún lẹ́yìn yọ wípé kò serious tẹ́tẹ́ náà ní gbogbogbà ó tún ní mọ̀ tẹ̀lé mi ká lọ mọ̀ tún ọ́fíìsì mi ṣe kájọ máa jáde máa máa fún ẹ tẹ́tẹ́ thousand lọ́sẹ̀ ṣé ẹ tún ní kó gbìyànjú tó sódìgbà tó bá gé gbogbo orí ẹ̀yẹ́ yẹn tó bá gé fún Muyideen ni àwọn fámìlì Muyideen gangan kí nìkan tí wọ́n ṣe fún un kí láàánú tó rí gbà látọ̀dọ̀ wọn ìyá tó ń pọn kiri yìí náà tí ì bá ṣe two hundred and fifty thousand tí ìyá yìí gbà tí ìyá yìí wá di dìde ní torí two hundred and fifty thousand gbogbo náà ni mo bá ti padà lẹ́yìn ẹ̀ tó báyìí pé ìrìn àjò tó ń rìn ẹ̀ tó báyìí kò sówó ń bẹ̀ so mi ní jù báyìí lọ eh, èsì tí mo fẹ́ fún àfàfọ́ lọ́nṣọ́ láàrin yẹn mi fẹ́ kó jágùn náà ni wípé àfàfọ́ lọ́nṣọ́ pásítọ̀ Gabriel kọ́ ló lé Muyideen kúrò nínú àgbàlá o Muyideen ló sọ pé òun ò dúró ń bẹ̀ mọ́ pásọ Gabriel ò ní kó má má aṣọ kò ní ó má mú bàtà kò ní ó má mú pínì o Fara Muhideen ló sọ pé òun ò ṣe kí ni òun ò mú pínì lẹ́yìn ìgbà tí wọ́n gbé ọ̀dọ̀ Oríyọmí ẹ má gbàgbé pásọ Gabriel ó kówé ilé fún Muhideen o ó kó ìwé ilé lé e lọ́wọ́ so ti túmọ̀ sí pé tí Muhideen bá dénú ọgbà lọ́la kò ní kó má jókòó kò ní kó má sùn lé ẹ e o kò ní kó má ṣe nǹkan kan níbẹ̀ o Muhideen ló sọ fún wa ní gbogbo ayé lójú táyé pé òun yàǹda everything òun ò nídìí nǹkan kan ní ìpasẹ̀ àgbàlá Gabriel allegation ò lè wá fi ń kàn àgbàlá Gabriel allegation ò lè fi ń kàn wá tá à ń sọ̀rọ̀ lórí social media so ìdáhùn ṣókí ni ẹ̀dẹ̀ mọ́ gbàgbé afáfọlọ́nṣọ́ bẹ́ẹ̀ bá mọ̀ débẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ pé Muyideen ó ṣe ìyàwó ó ṣe ìyàwó ìyàwó tó dẹ̀ ṣe ìyàwó lóòka ni wọ́n ṣe court marriage wọ́n ti tọwọ́ bọ̀ wí rẹ́díṣì o gbogbo necessary ni wọ́n ti ṣe kò sí wọ́n bá ṣe fẹ́ pín dúkìá Muyideen tí ò ní kan ìyàwó ẹ̀ níbẹ̀ o ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹnì kọ́kọ́ ẹni méjì ẹni mẹ́ta kọ́ ló dáwó fún Muyideen ẹnì kankan ò lè pàṣẹ pé ẹ ta dúkìá Muyideen ẹ kówó ẹ̀ lé lọ́wọ́ kò sẹ́ni tó lè pàṣẹ o ẹ̀yin tẹ́ ẹ gbé sòdínsìn ẹ láṣẹ yẹn lẹ́nu because níjọ́ tí wọ́n ń dáwó fámìlì yín kankan ò bá wọn dáwó ẹ̀yin náà sì bá wọn dáwó ń bẹ̀ o ẹ ò ní àṣẹ yẹn lẹ́nu àwọn tí wọ́n dáwó fún Muyideen àwọn náà ni wọ́n láṣẹ yẹn lẹ́nu àwọn náà lè pàṣẹ fún Pastor Gabriel pé Gabriel àwa la dá owó n tá a fẹ́ kó o ṣe nìyí n tí wọ́n bá dẹ̀ pa Gabriel láṣẹ kó ṣe òun náà ló máa ṣe o ẹ má jẹ́ ká gbàgbé nínú àwọn program tí mo ṣe níje tàbí jẹrin nínú àwọn ọ̀yá tí wọ́n dá owó tó wà ní diaspora tí wọ́n dá owó mo ní mo rí tó méje àbí mẹ́jọ tí wọ́n pè mí pé no àwọn máa pa Gabriel láṣẹ kó ta ilé yẹn tàbí kó fi ilé yẹn lẹ̀ fún gbogbo àwọn ọmọ aláìní kó máa gbé bẹ̀ tàbí kó ta ilé yẹn kó lọ fi kó fowó ilé yẹn kó fún gbogbo àwọn ọmọ aláìní ṣe rí i pé ẹ ti ń jẹ́bó ẹ dẹ̀ má gbàgbé broda kẹ́hìndé ti Muyideen fa allegation kan brian ti lóun máa su Muyideen sí kóòtù ó wá ní kì í ṣe Muyideen nìkan kọ́ lóun fẹ́ sùn sí kóòtù ó ní gbogbo èèyàn àfà tẹ́ ẹ fa allegation yẹn kàn náà tẹ́ ẹ dìde nídìí pé olùgbèjà ó ní gbogbo yín lòun máa su yín sí kóòtù ẹ mọ múra ẹjọ́ lẹ̀ o ẹ lọ́ máa múra ẹjọ́ lẹ̀ ẹ lọ́ máa wá owó ẹjọ́ lẹ̀ o ẹ tó wà lamẹ́ríkà bàdá kẹ́hìndé ó ti lóun máa su yín òun dẹ̀ máa su òun máa su Muyideen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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV, driving you round the world.